má má jẹ́ kó wọlé tó wá wá òun ìjà ẹlẹ́yẹ. ayárakọ ọmọ yọkọyọkọ ọmọ bàbá kékeré àwo ìrìn àjò ayé ẹni lọ́jọ́ kan ó lè fa ire sínú ayé ẹni lọ́jọ́ kan. sínú ayé àní lọ́jọ́ kan òwe torí ti ibi tìrẹ ládálé ayé ire ibi wọ́n jọ rìn papọ̀ ní wa. ajagunmalè olúwo di ọ̀run o má jà. ẹ wo ẹ̀yin lẹ ní o ẹ̀yin lẹ ní o àti bí ọ̀sẹ̀ kan mo ti ní wọ́n rẹ awọ ọ̀gá làwọn. wọ́n kọjá ọ̀dọ̀ rẹ̀. wọ́n kọjá mi. yàrá ìwé ó tẹ̀lé kọ́gbẹ́ fún yàlóde kọ́gbẹ́ ah, fún yàlóde. mo fi gbogbo ẹ̀ náà sojú kóbì ní obìnrin. yàlóde wà á bí ẹ̀kan kí ẹ̀yìn ń bi kí ẹ̀yìn. efiri wà ń bẹ efiri. ẹ ẹ ah, àbí bí mo mọ̀ mọ̀ pé wọ́n ṣètò ẹ̀ńgbà tẹ sọ pé ẹ̀yin olóyè ń bọ̀ àyọjú sí arówó lòmù ni ah, mo kì í káàbọ̀ lórúkọ àwọn ẹbí mi mo kí kábíyèsí kùkú kan ọgbà gbégún baba yẹkẹyẹ nú oko ọ̀dẹ́yìn ẹ̀kúndí baba àgbàlagbà òyímíyími ò lè yímí erin mo wá kí ẹ̀yin ìlú mòye pé ẹ ṣeun ẹ kúkú lè dáa tẹ̀ ń bá kiri o ẹ̀yìn sí òsì tí kábíyèsí ní ká ẹ yọjú sí mi. àròwó lò wò ń pé wò ń sùn ibọ́dọ̀ ẹ̀ náà ní bọ̀ wọ́n ní ọmọdé ò gbọ́ àgbà ò ní sọ̀rọ̀ sófìfo àbọ̀ gbọ́ èyí tá a tó ẹsẹ̀ lẹ́sẹ̀ tá a fi débi bàbá lọ́ràn wa wá wọn ni a wá rí ọ pẹ̀lú ètò òṣùná ọdún tí ń bọ̀ yìí mm-hmm. ntọ́ ọba mọ̀ pé o ó ṣe mm-hmm. ká gbọ́ wa. àwù bàbá olóyè tọ́ba pẹ́ torí tètò ìṣúná ìlú ni eyín mm-hmm. ojú tí ẹ̀yin olóyè àti kábíyèsí ẹ̀ sọ pé kí wọ́n bá yín láàfin lọ torí ẹ̀ ní kábíyèsí wọ́n gbé ẹ̀yin àgbààgbà lùdìde kò tó bẹ́ẹ̀ ta ni mí. arówó ah, ah. lo aṣáájú wọ́n sọ bá mọ̀ ah, kábíyèsí ọba ni ó ba lórí ohun gbogbo ó ba nílé ó ba lódò tí tó bá rí wa bá e dúró yìí báyìí jókòó tá a wá bá ọ ní ààfin rẹ ń bí mm, bó o ti ń ṣe nínú ìlú yìí ló fà á kábíyèsí ò rí nǹkan míì ṣe sí láì ṣe pé kókó wa pé tó ẹ lọ́ọ́ yọjú sí i mm. lórí ọ̀rọ̀ ìṣúná ìlú yìí o ah. <laughs> Ah, ipa tó kó o pọ̀ ó sì tan ni ló fi rí wa. àti pé àrínimọ́ ni òun là kí ni mọ́ ni pé nílé èèyàn ń pè ọ́ léèyàn lọ́rọ́ lé ayé ṣé ń gbọ́ bá wá gbé àdìde tó ní àwa kí tí ò dáa ni. ìyálòdì ẹ máa rọra ẹgbẹ́ yín wú. ọbẹ̀ ń dùn ọbẹ̀ ń dùn. ẹ ṣeun ẹ kú àpọ́nlé mi wọ́n lẹ́ni ọba ọmọ ìwúrà làátà fún mo mọ̀ pé ètò tẹ̀ ń sọ fún tọdún tí ń bọ̀ ni. mo sì mọ̀ pé ètò ààbò ti wà nù ètò ìṣúná. gbogbo rẹ̀ ló kóra pọ̀ ní jẹ́ báwọn. ẹ gbogbo owó papọ̀ iye ọba jẹ́ ẹ̀dá sí mẹ́rin èmi ó kódà mẹ́ta lẹ̀ kí gbogbo ìdá kan ah. mo ni o ṣùgbọ́n mo fẹ́ kí ìlú náà jẹ́ anáàánú panu ìlọsíwájú ìlú wa èmi ní ẹ̀yẹ wọ́ọ̀dà kan èmi ó kódà mẹ́ta lẹ̀ ní ọ̀bà dodidi. olùkọ́sì ní kàn sọ ni pé gbogbo ẹ̀ lọ́dà gbé pátápátá ah, nìkan lọ́ọ̀ rẹ̀. kò sọ ah, bẹ́ẹ̀ kò ní gbogbo rẹ̀ ló ń dà. ìmọ̀lẹ̀ ah, dágbé. ó dá sí ọ̀nà mẹ́rin ni hmm. ó ní kí ìlú ọkọ náà kan òun hmm. kọ́nà mẹ́ta e nù bó ti ń ṣe ni o máa ṣe. mọ́mọ́ yìí wọ́n padà àwa náà ò sì ní padà lẹ́yìn. mo dúpẹ́ mo dúpẹ́ mo dúpẹ́ mo dúpẹ́. bá gbé dà sákè fún un. Eh, wọ́n ní sáárà ọ̀tún ńlá kàn sẹ́ni rè ẹni ẹ bá rí tí wọn kan sáárá òṣìṣì ó ń tẹ̀ ń kẹ́rù rẹ̀ ó kùn lẹ́nu ẹgbẹ́ rí i pé ọba mi ò kéde ẹrù rẹ̀ ọyọ̀ kan pò mẹ́ o sì bí mi pé wo ni èwo ni kò fi gbéraga kún. bọ́lá òun ti dà nìyẹn. èmi a máa wí o èmi a máa sọ o ó nu o kì í ṣe pé mo rí mo fi sọ o èmi a máa sọ lẹ́yìn rẹ o sótìyẹ pé tá a bá mú sáàkù ọ̀tún tán tá a tún mú sáàkù sí sàkó tó tún kù nù lù wa rèé o ikú tó yáwó ò ní pa ọ́ ọwọ́ rẹ̀ ò sì ní pọ́nsàlẹ̀ àpò òkè òkè báyìí lọ́wọ́ àfúnni gbé òkè òkè báyìí ló mọ̀ ọ́ lọ ikú tó yáwó ò ní pa yín bàbá ṣẹ́ẹ̀tì rí o gbogbo owó àwọn opó nù lù mo fọ́lúkálukú o ọwọ́ mi rèé o. ìyálòde ẹ̀mọ́sọ̀ rẹ̀ ẹ ti ìyàwó isa tó ṣaláìsí ọ̀ fún o. mo fún o ọwọ́ mi ní funfun nẹ́nẹ́ àti tìyọ́ onírú òkè odò tọkọ rẹ̀ Eh, mo fún o ẹbí. tọkọ rẹ jábọ́ lórí ọ̀pẹ. Mm. Mm. mo fún o. mo jẹ́rìí ìyálóde mo jẹ́rìí rẹ kọjá má ṣe bẹ́ẹ̀. Mm. bẹ́ẹ̀ sì ni lóṣù mẹ́fà mi ọmọ fún ọ lówó tí wọ́n fi yá àwọn tí ń ta ọjà owó tí ń yá wọn kò lélẹ̀ nú o kò so owó èlé o ṣùgbọ́n kí kálukú lè máa nílọsíwájú ni kódà àwọn mímú bẹ́ẹ̀ tó pé apárẹ́ ni tí wọn ò rówó dá padà ebi kí ìlú olè mọ ọdún kó mọ ọdún náà ni eh, ìlú yóò ní bàjẹ́ láéláé. ìwọ náà ó sì eh. mọ dùn ó mọ dún. ẹ wá rí mi kan dé dúró yìí. inú mi dùn pé wá kí mi ẹ̀yin olóyè náà ìnírìn lásán gbogbo yín pátá ẹgbẹ̀rún lọ́nà ogún lọ́nà ogún ẹnìkọ̀ọ̀kan owó àpò yín ni kẹ wá lè bá ń fi yòókù jíṣẹ́ ẹ bá ń fún kábíyèsí ní ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún pé mo kí wọn pé wọn kù ìjókòó láàfin o ẹ dákun. ǹjẹ́rán mọ́ ẹ jẹ́rán ẹ má jẹ́rán arówó lò aṣáájú tá a fi ọjẹ ọkájú rẹ ni. ọmọ ọmọ ṣe o. àṣẹ. wọ́n jíṣẹ́ rẹ. eégún kan wà tó bá jáde ngbò bá délé ẹni tí ó bá ṣàdúrà fún ọ̀làdúrà kan tí ó ṣe o tó bá jó lọ tó jó lọ tó jó lọ tó jó lọ yọ wà pé èmi ọ̀làdùn àtẹ̀mí ó ṣe fún ọ bó o ṣe ń ṣe. iná ẹni kọ́ ọmọ ṣe ayé ìlú ẹ̀wà ayé ìlú òdodo. kò sí kò sí ní téèyàn lè mọ̀ ọ́ ṣe láyé yìí tí ọ̀lẹ́ sọ. ẹ gbọ́ mi kò sí ní tí èèyàn lè máa ṣe láyé yìí tí ò lẹ́sùn bó jẹ́ rere ló máa ṣe yóò lẹ́sùn bó jẹ́ dàkejì náà ló máa ṣe yóò lẹ́sùn. nípa ìdí èyí ọ̀rọ̀ eégún náà lèmi náà ó mú lò aṣáájú arówó lò bó o ṣe ń ṣe bẹ́ẹ̀ náà ni ọmọ ṣe kábíyèsí ojú òní tí ọ. mo kúnlẹ̀ mo pàgùn ọmọ kábíyèsí wọ́n ní bí wọ́n bá ti fẹ́rẹ̀ láti fẹ́ wọn owó sì níyì bí tá a bá fi ṣe kábíyèsí ìfẹ́ tẹ́ ẹ fi hàn sí mi èmi náà gbọ́dọ̀ mọ́ dá àmì ìfẹ́ padà níjú aláyé ti dáyé lèyẹn ti ń lámìlaka láàrin ìlú tí wọ́n ṣe ń bẹ́ pé wọn ò rí bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. tí wọn ṣe bí ẹni pé wọn ò rí kí ló fẹ́ bọ́lọ̀ ń fà àmọ́ ẹ tẹ̀lé ìfẹ́ hàn sí mi ní tèmi náà ṣe kẹ́kẹ́ mo sì ń ṣe é sínú ìlú lọ́wọ́lọ́wọ́ kábíyèsí àwọn olóyè yín wọn kàn sáà náà kọ̀ọ̀kan atẹ́kùn mi ò pẹ̀lú wọn ìlú yóò sì débàlẹ̀ kábíyèsí àárín yín pẹ́. arọ́lò èmi ni ọ̀rọ̀ sí i. kábíyèsí o kábíyèsí o kábíyèsí o kábíyèsí o kábíyèsí o kábíyèsí o òrèrè ọmọ yọ̀kọ́yọ̀kọ́ ọmọ bàbá kékeré àwò olùkọ́sí ni ọjọ́ ayé ẹni lọ́jọ́ kan nínú ayé ẹni lọ́jọ́ kan ìrìn àjò ayé ẹni lọ́jọ́ kan òye ó lè fa bí sínú ayé ẹni lọ́jọ́ kan òye torí ti ibi tìrẹ ládàlẹ ayé ire ibi wọn rìn papọ̀ ní wa e, e, e. ajagunmalẹ̀ olúwòdì ọ̀run. kí ló wáá ṣe fún àwọn aráàlú ẹgbẹ́dá o. tó fi di wípé ó fi dà báyìí tí wọ́n èsì ọ́ yàmàyàmà báyìí. ìyá èmi ò kúkú ṣẹ̀wọ̀n lẹ́sẹ̀ kankan bíbí kò kọjá ọ̀rọ̀ àwọn ìbejì arúgbó lò. Táíwò dáhùn èyí tó fọ́ tó. pọ̀ wàhálà rẹ pọ̀. ọmọ méjì ọmọ méjì àròwò lò. ẹ̀lẹ́ ọkọ mi táyé kẹ́yìn ìjó lẹ́sẹ̀ ẹ̀yin náà lẹ́wòrà yín táyé kẹ́yìn ìjó lẹ́sẹ̀ ẹ̀ka rẹ̀ ọkọ mi ọlọ́run ó wò yín ẹ̀yìn dákun n ò mọ táyé n ò mọ kẹ́hìndé inú ẹ̀yìn méjèèjì ìwọ gbà bá ń bu omi èmi náà nílò omi lẹ́yìn àgbàlá mi mo ṣe wódò. ẹ ti lanu gbà. ìwọ gbà dákun bá ń bomi lódò ńgbà ẹ̀ mọ̀ pé ẹ̀ ń bọ̀ pé ẹ fẹ́ wá bomi lódò ẹ̀yin ò ṣe mọ̀mọ̀ kan lọ́wọ́ láti lé e bẹ́ẹ̀ bá lómi bù ẹ yá kí ìṣẹ̀bọdò kẹ́ bomi fúnra yín. ìmọ̀ táyé ìmọ̀ kẹ́hìndé pé ẹ bá ń bomi ìwọ gan jù tó ní ìlú alẹ́ kí wọ́n ní ha yín lẹ́nu ẹ sì wọ́n ń ṣe haha sẹ́ni irú alẹ́ ni ẹ wá ní tàbá ń gbé mi ẹ̀yìn ń kí alágbé kí là á jù báyìí kẹ́ẹ̀kan bẹ̀rẹ̀ kẹ́ẹ̀ bá ń bomi kémi náà rómi lò lágbàlá mi ńlẹ́ á bú mi tó yìí. àbú méjì kí á lé tó yìí tá à ń gbé kí n gbà lágbàlá kí n bá yín pọ̀ mi àbí ọ̀rẹ́ bá ń gbé. wò wá di ẹ lọ. oyè oyè làgbà ń wò ó ẹ ká fẹ̀sọ̀ ṣe ẹ ká fẹ̀sọ̀ ṣe ẹ̀sọ̀ pẹ̀lẹ́ ní fi ń ẹ sì fọ́ omi mi. ayé hmm. ayé mo jù wá o. torí bí ìyàwó àti ránṣẹ́ pè mí náà lèmi náà fi ṣe akọ̀ pé kẹ́ ẹ mọ̀ bọ̀ hmm. Hmm. ẹ wá wo àmọ́ tí ìyá ṣe ránṣẹ́ pè wá o hmm. ìyá wa ṣé ò sí i. kò sí nǹkan kan àyè òun ló pè mí òun ló pè pé pàjáwìrì ní tí mọ nǹkan tó ṣẹlẹ̀. Ah, àjíhùn láwọn mi ni bàtà ń ké lótùú fẹ. bẹ́ẹ̀ ni ẹ ṣe wọn lóòótọ́ èmi mo pè pàdé pàjáwìrì ohun tí mo sì fẹ́ wí n ò fẹ́ kó jẹ́ láàrin àgbà àwò nǹkan <laughs> òun ni mo ṣe fẹ́ kẹ́ ẹ bá mi pe gbogbo àwọn ẹlẹ́yẹ kínkìnkín náà kí wọ́n pèsè inú mi sì dúpẹ́ ṣe bẹ́ẹ̀ ẹjọ́ àwọn ìbejì arówó lò òun ni mo mú wánú ẹgbẹ́ o àwọn ọmọ wọ̀nyí mọ̀ rí mi fi hàn kò sí ní tí wọn ò fi wíwé o létí odò léṣù wípé dákun bá ń bẹ̀rẹ̀ kó bomi. Ah! àwọn ọmọ ìgbómi wọn fi mí wé ṣẹ́ńgé. wọ́n ní mi níran wípé n ò lọ́mọ láyé. bẹ́ẹ̀ ni àbí ń gbà wọ́n wípé ẹni tí ò bá nírú ẹni kò lè mọ iye ẹni ṣé wọn ò ti bú mi. ó gidi gidi ah! èébú ni èébú ni. kéwàá ṣe wípé n ò mọ tó yẹ kí n ṣe o hmm, lẹ́sẹ̀kẹsẹ̀ àmọ́ ìyà tó wù mí lọ́kàn láti fi jẹ wọ́n n ò fẹ́ kó jẹ́ látọwọ́ èmi nìkan fúnra ra wa ni ah. mo ṣe mọ́jọ́ wọn wá ní. àjíw ah. ọlágbàrú ìbáhùn lọ arú ẹ lágbára agbára sì ń gorí agbára lójoojúmọ́ ni ó yẹ kó ti ṣèdájọ́ wọn torí inú ń bí mi inú ń bí mi inú ń bí mi. ìyá ẹ má jẹ́ ní ó bí yín bí ni bá ti ń bí iná mọ́ bí èmi náà. ẹ wò mí gẹ́gẹ́ bí mo ti wí kì í ṣe pé mo ò mọ tó yẹ ń fún wọn lọ́wọ́ ara mi. àmọ́ àpapọ̀ ìyà àpawọ́pọ̀ ìyà ni mo fẹ́ ká fi jẹ wọ́n ìgbéyàwó àwọn ọmọdé ló ń bọ̀ ní kọ̀pẹ́kọ̀pẹ́ yìí. ó wù mí lọ́kàn kó jẹ́ wípé ní ọjọ́ ìgbéyàwó wọn gangan gan àwọn méjèèjì kí wọ́n jáde láyé. ó gbẹ́rù mọ́mọ́ jẹjẹ. mo fẹ́ ká fi àwọn méjèèjì ìyá ìyá àti bàbá wọn lójú. ó gbẹ́rù mọ́mọ́ jẹjẹ. ẹyẹ ńlá ẹyẹ ńlá. ọmọ oníkọ ọ̀dájú lẹ ń pè wọn. ọmọ oníkọ ariwo. ọ̀dájú ọ̀mẹ́ni ọ̀wọ́ ẹ wò mí kọ́kọ́rọ́ kí n wọ́ kọ̀kọ̀rọ̀ ẹ wò ó bọ́ ọmọ kékeré bá sunmi kími àá sì fẹ́ kékeré àfi nù ún. ọmọ tí ọba lẹ́kọ̀ọ́ tí ọ̀gbọ́n láti ilé rẹ̀ àá sì kọnu ẹgbẹ́ ta wà yìí. àwọn ọmọ tún ní kọ́ bẹ́ẹ̀ ni ẹ wò mo ń gbá. wọ́n fi kú ṣe fàjẹ́. ẹyẹ ooo ẹyẹ ayé ẹyẹ ayé ni wá o ẹyẹ àgbààgbà o à ń kọ́mọ ní ifá ojú àlá òjìji fèrè o ẹyẹ àgbà. fẹ́ kẹ́ ẹ fọwọ́ tì mí lẹ́yìn ni ǹjẹ́ mọ̀ wípé ọjọ́ kan ni táìlólú àtọmọ kẹ́hìndé ọmọ àrówúlò tí wọ́n ṣègbéyàwó. mo gbọ́ gbogbo òbí náà sì ti gbọ́. tó jẹ́ wípé èmi ni mo fẹ́ ṣe ọkọ táìlólú. Hmm. èmi wá wò wípé ọ̀nà wo ni mo fẹ́ gbà kí n dẹni àyẹ́sí kí n dẹni èèyàn pàtàkì ju ẹnì kejì wa lọ. lọ́jọ́ náà lọ́jọ́ náà lọ́hùn mo wá wí pé ẹ̀yin ni mo tó lẹ tó kí n wá bá lọ́nà ah, ìrànlọ́wọ́ yín mo fẹ́ mo fẹ́ kẹ́ ẹ kọ́wọ́ tì mí bí gba ẹ kẹ́sì ń fọwọ́ ti lé mo fẹ́ kẹ́ ẹ tì mí lẹ́yìn bí gba aláàmúṣe ń fi ọwọ́ tiẹ̀ bá ògiri kó lè yẹ mí ní ọjọ́ náà ju ti ẹnìkejì wa lọ àwọn ọ̀dọ́ wa ẹgbẹ́ wa tó kù mo fẹ́ kẹ́ ẹ bá mi bá wọn sọ̀rọ̀ kó jẹ́ pé ti tèmi ni wọ́n ṣe kí lérò tó pọ̀. ara tá a máa sọnù o ó kéré bí owó ilé ọwọ́ àdàkà ń bi ọkà sàrà bàbá ń rí pàdé ọ̀dọ̀ ẹ là ń bí wọ́n bá pè àyè ń ṣiṣẹ́ lọ́wọ́ ọwọ́ àti ní ìsìn ọwọ́ já ọ̀nà ló pọ̀ hmm. níbo láti ra wa sí síbẹ̀ ni a bá sùn tì náà la jarun páálù àǹfààní ara wa náà la sì gbìyànjú ká máa jẹ nǹkan tèmi ò sì rìn yín bá àwọn ọ̀dọ́ sọ̀rọ̀ láì sẹ́kẹ̀ nìkan bí mi ò bá tiẹ̀ wà sí ilé ńjọ́ náà bó ṣe wulẹ̀ kà pọ̀ tó ní òbí a wà sí sàyẹ̀sí tí ó sì yẹ ni dáadáa bá a sì fẹ́. ó túbọ̀ sí pé ẹ ti ṣe tèmi. Ah, ah, ah, èmi ò bá wọn ṣèwọ́dá bá ti dé pàdé nírọ̀lẹ́ ọ̀la á sì wà. ìmọ̀ rí yín bọ̀dọ̀ àwùjọ. <laughs> ọkọ mi o. ọmọ táyé lolú mi èjì rẹ. Mm ẹdún jọbí ọmọ agbórí igi rétérété bùnmi kí n bọ́ relé sinmi kí n padà sẹ́yìn ọ̀kan bá bí hmm. èjì ló wọlé tọ̀ mí wá ó wọlé alákìísà ó sọ wọ́n do nígbà aṣọ. sọ̀rí <laughs> bọ́ọ̀ bá ti ń kì mí báyìí orí mi a sì mọ wú ọ̀sìn ọkọ mi ọmọlàjà tèmi nìkan bó wàá ní ètò lọ́dọ̀ tí yín báyìí torí lọ́dọ̀ tiwa ètò ti tò tán o. ètò ń tò o torí pé ìgbéyàwó èmi pẹ̀lú ẹ mm. àti ìgbéyàwó kẹ́hìndé èkejì rẹ mm. ó dàbí ìfigagbága bẹ́ẹ̀ ni o a fẹ́ fi gagbága ni torí pé sọ mọ̀ pé ọjọ́ kan la fẹ́ ṣe. bẹ́ẹ̀ni. <laughs> mo wá fẹ́ kí tiwa mm. kí gbọ́ngbọ́n kan sí i hmm. kí làálọ̀ ó lù hmm. kí pẹ́pẹ́ yóò pọn mọ́. mo fẹ́ kọ́ mọ̀ yìí pé ó lé gbàkànjọ̀rin lọ. <laughs> Hmm. wá sọ mọ̀ pé gìrìgìrì ológìní ò lè wogi àjà. bẹ́ẹ̀ni láyéláyé ó déwọ̀ ariwo ẹ̀gà tó rí hun hmm. kò lè pagi ọdán hmm. kò sí bí wọ́n sì lè múra tó hmm. wọn lè borí wa. <laughs> mo jẹ́ ìrẹ̀ ọkọ mi àkúrú yẹjọ́ ọkọ ah, tèmi nìkan ó mọ̀ mí kì ó mọ̀ mí kì ó mọ̀ mí kì. kò sí wàhálà èmi tiẹ̀ ti mọ̀ tẹ́lẹ̀ pé àwa lágbègbè orókè <laughs> ọkọ mi o. oya bá a tún sí dáadáa tún sí dáadáa. sọọri ọkọ mi jẹ́ n tètè wá máa relé kò wù mí kí n fi ọ́lẹ̀ o àmọ́ bàbá mi ní àwọn láwọn ètò kan táwọn fẹ́ ṣe fíìmù àtọmọ kẹ́hìndé àmọ́ ríra lọ́jọ́ rò dàpọ̀ kan mọ́ bínú ẹ bá ríra lọ́jọ́ rò. n ti ń ṣe yàtọ̀ sí n ti ń ọjà rí n ti ń ṣe ni pé kájọ wà látẹ̀lé lọ́la. ìbàjọ́ wà látòórọ̀ náà ni a sì tó yíra lọ́jọ́ mọ́ bínú mọ́ bínú ọkọ ìbàjẹ́ ah, ah, mọ́ ah, lọ. ó sì ń ṣe mí bíi pé kájọ wá wá. a mọ̀ ríra. ọmọ rèé. ọmọtayé ṣègbéyàwó o. èròyà èròyà wà wò èròyà. èròyà èròyà wà wò èròyà. arówó ló ṣe mọ fọkọ. èròyà èròyà wà wò èròyà. ẹ ẹ rí bá mi ń kú bí ológun ẹrú màá sì bí fà. tí wọ́n ti gbé mọ́ wálé ayé o àbúrò olóró kò dé àbúrò olóró kẹ́ ọ̀tá rẹ̀ tó sàkólékè tó lọ sí àbúrò olóró gbàtàkẹ́ ògùdó àbàjá ògùdó òkè òkùdó ọ̀pọ̀rọ̀ ní òkùdó. gbogbo olú ẹ tún jòkó o gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ lónìí pé bàbá wa Rówólò ní ìsinmọ́ lélẹ̀ ọkọ. bẹ́ẹ̀ni. pátápátá ibi tá a jòkó sí yìí kì í ṣe ibi tá a ti jọ́sìn náwó rè o à ń lọ gbàgede à jẹyán iyán ànàmọ́ ń bẹ ẹ̀mú ń bẹ à jẹ jíjẹ à mú múmu àmọ́ lọ́wọ́ yìí bàbá fẹ́ bá wọn ọmọ wọn méjèèjì wọ́n fẹ́ bá wọn sọ̀rọ̀ ẹ wá fún wọn lásìkò tásẹ́rẹ́. mo kí ẹ̀yin ìlú o ẹ ṣeun ẹ kú àjọṣe o adùn ọkàrí ẹ̀yin náà ẹ rí àwọn tí ń wọkọ ẹ rọkọ o ẹ̀yin tẹ́ ń wáya ẹ ráya o ẹ ní lùgbàdì ayé o ìjírẹ́ yìí làkì wíníwíní lójú orogún èjìwọ̀rọ̀ lójú ìyá ẹ̀ ọ̀bẹ́kìsì bẹ́kẹ́sẹ́ ẹtílé alákìísẹ́ bẹ́ẹ́lí aláṣọ sèmi ń bọ́ relé

ọ̀nà kan náà ni wọ́n ń tọ̀ wọn ò fojú kanra wọn ẹ̀yin ìbejì arówólò bàbá ti ń fi kàn yín lórí lónìí kẹ́sì mọ́ lọ dáhùn lọ́rùn gbà gbà mo fi gbá wọn lórí bóyá. àrò ti rọ̀ mọ́ rọ̀ ẹ̀yin méjèèjì bẹ́ẹ̀ lẹ gò wá gò tí ò gbọ́dọ̀ kọ́ ọ̀hún. ọ̀rí gan abọ́rí gan. orí wọn ti gbàbọ̀dè ìràwẹ́ tó bá ti fojú lọ́dọ̀ ó dẹ̀gbẹ́ ìràwẹ́ tó ṣubú lọ́dọ̀ ó dẹ̀gbẹ́ náà ní o ẹ ti dẹ̀gbẹ́ ẹ ti ṣọ̀fọ̀ ẹ ti dàdánù o ilẹ̀ gbàlejò ilẹ̀ ti gbàlejò ọkọ̀ rẹ balẹ̀ mọ́tò. tọ́ba adélàjà fi ṣe báyìí àti fámoríyọ̀ ah, ọpẹ́ mà lọ́pẹ́ àwọn ológbò tí ó máa sun eh, ńlá ọ̀bámà ti tọ́jú ìyá rẹ̀ kó ikàn ọ̀bámà ti wẹ̀wù ẹ̀jẹ̀ <laughs> ní ọ̀bá ti kú kìbá ti fẹ́ rú bojú <laughs> hmm. kábíyèsí. wọ́n ní àìjàkara kó wú nílẹ̀ kẹ́ o ẹnu aráyé ilẹ̀ bọ́ kábíyèsí. <laughs> wọ́n lọ́mọ níjù kó abáyé ẹ̀ gbé ọmọ darí ara ajúlẹ̀ ẹ dákun ikú tí ń pa bàbá tí ń pa ọmọ tí ń pẹ̀gbọ́n tí ń pa àbúrò tá a tó láì perí ni tá a bá kọ̀ tá a bá kíyèsí yọ́ọ́ mà sì dọ̀ràn àrọ́ lò ya wèrè ìyàwó ẹ̀ yà ọmọ méjì kúnjọ́ gbéyàwó a sì dákẹ́ à ń wò ó àwọn bàbá wa sì láìwé gbọdọ̀ ká jẹ́ okun rẹ̀ lórí àti rògbòn tẹ̀ bá dákẹ́ tẹ̀ bá sọ̀rọ̀ ọ̀tọ̀ ni tọ́ máa ráyé òpé o kábíyèsí. Hmm. olójoojúmọ́ pèképẹ́ pọ̀dà yóò yí ọkùnrin nílẹ̀ lọ kàbíyèsí o sá sápá gírí ní sọ̀hún hmm. òun ló lè ṣe é. ibi tá ẹ sọ̀rọ̀ dé ó yé mi jù bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ fọ́lẹ́ náà mo gbọ́ sápá gírí àbí bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ ni kábíyèsí bẹ́ẹ̀ ni kábíyèsí. olùjogbojogbò pèké ìbìtì náà kákáká ẹni tí o gbójú ò lè pàdé. ẹ sà pátákó ẹkọ kakaka ní ìkájá lẹ́nu ẹkọ tágìrì gbéra ẹ níjà. ìdá hmm. ah, kò burú ẹ dákun ẹ bá ń ké sólúwo ẹni kó bá mi re ìdí òòṣà ṣàpàgìrì á bẹ̀ lọ́wọ́ ẹ̀ ẹ gbọ́ gbogbo ohun tí ọba gbà kò fún un gbogbo àjálù tó dé bá arówó lò yìí aṣáájú arówó lò àjálù tó dé báyìí àfẹmọ bí ó ti rú wà. ẹ dákun ẹ sọ pé irọ́ ni o ẹ dákun bó ló ṣe ṣẹlẹ̀ gan-an ẹ pé mi ò sí ní bó ló ṣe ṣẹlẹ̀. Ah! Ah! Ah! olórí ọ̀dọ́ ọ̀rọ̀ náà lágbára pọ̀ ní ìdílé kan ṣoṣo àwọn ìbejì wọn sì fò sẹ́lẹ̀ wọn kú lọ́jọ́ ìgbéyàwó wọn níbi tí wọ́n ti ń pariwo ẹgbà wá o ẹgbà wá o bẹ́ẹ̀ náà làwọn òbí wọn náà ni wọ́n tó jáwé rẹ̀. ha olùbùsọ arówó lò ṣé kò rówó lò mọ́ ni. ìyá ni rówó lò. wo bó ti wà ó dàbí ni pé àbọ̀ ló ń bí léèrè alọ́ ti lọ àbọ̀ ń bí léèrè ni torí kí ni ó tẹ́ǹdì ọ̀dọ́gbọ́n sí ni àbí àbí àbí ọ̀bẹ̀rù ọlọ́run ó sì kúrò náà fẹsẹ̀ mẹ́fà ṣé bí arówólò àtayà rẹ̀ sírí àtàwọn ọmọ rẹ̀ o ṣé wọ́n ju ẹni tó lè tẹ́ nǹkan dì í. dákunjọ olórí ọ̀dọ́ èèyàn hmm? tẹ́ ń dì níjọ́ kan náà ọmọ méjì fò sálẹ̀ ó kú níjọ́ kan náà ìyàwó àtọkọ ọtún yáwèrè kò ṣètọ́gbọ́n sí ọjọ́ fura. ẹni tí mo mọ̀ sọnù abí ẹ wo nǹkan o ẹni tí ọ̀gọ́kọ̀ tí ò rinṣẹ̀ báyé wá ń ké pẹ̀lẹ́ sẹ́ẹ̀rí pẹ̀lẹ́ ayé ìléwu. Hmm? àwa tá a dúró gangan tá a ń pẹ́ alẹ́ èèyàn ewu ni wá. bẹ́ẹ̀ni. lẹ́yìn ìlú mo kí yín o mo kí yín ẹsẹ̀un ilé mi náà lẹ wà yìí mo ti rí iṣu ṣíṣe mo ródó yan mo rọ́ mo dó kí lẹ fẹ́ fi ṣùgbọ́n ewùrà ní àbẹ́mínà. olúwo eégún ńlá àbàwọn gbẹ̀gẹ̀dẹ̀ eégún gbogbo ní rí bàdàgbòrò wọ́n bá ní akíọ o wọ́n lè kó ọ̀rọ̀ lù wọ́n ní iṣẹ́ tàn ní kọ́ ọ̀bọ̀n ó ti ṣe. pákí ànẹ́dé bẹ́ẹ̀ bá rójú inú ẹ̀ fi tìtẹ́rì nà ni ẹ̀yin ìlú àgbàlagbà wòlù ṣàṣàṣì nìyí kí ló dé báwọn ẹ fẹ́ tẹsẹ̀ mi bá a rò. kí n jóná kẹyìn èmi kọ́ ìrọ̀lẹ́ pa àwọn tẹ̀ ń sọ̀rọ̀ rẹ̀ wọn ẹ̀ mọ̀ wọ́n ni òsìtì nbírí oníbòsí ọrùn ọdẹ ní sápò yorùbá ọ̀rọ̀ nìmọ̀jà sápò yorùbá wọn ló sọ kanlẹ̀ olódùmarè dáyé fún wa lọ́tọ̀ ni ẹ pé ń sáàwò wọ́n mú lẹ́mí wọ́n wẹsẹ̀ lẹ́sẹ̀ gbẹ̀gbì wọ́n jẹun tán lójú ewé èmi wá lẹ fẹ́ wọ́n síbẹ̀ ń kí n wá lọ ṣe é gìrì ah, ọ̀rọ̀ tẹ bá wà gùn ẹja ni kì í sàkàn. wọ́n ní babaláwo eré kú èsì ìwọ ìrẹ́ náà wọ́n sì mà pé o lè bá wa ṣe nǹkan yìí bó o lọ wá ti jẹ wọn níbi ọba bá adé kò jẹ káwọn gbọ́ ìdí nìyí tá a fi wá ní kókó jùlọ. olúwo ẹ̀yin náà lẹ tó fara tì ní o ẹ̀yin náà lẹ lẹ́sẹ̀ torí rẹ ni bàbá fi gbé àdìdé o pé ká wá bá o kó o bá wa jára mọ́ kó o ṣe kán mọ́ ń bó o ojú ò gbọ́dọ̀ tí a o ọmọkùnrin yìí sì ní tẹrú tọmọ ní í ṣe fún nùlú o. Ah, ah, ah. kí ni olúwa wó ẹja àbí kí o pè é àkàrà bíi kí ni kò gbúdọ̀ jẹ́já o ọ̀rọ̀ arówó lò nínú ìlú yìí kó kọjá abẹ́ o kó o bá wa múṣẹ́ ṣe ní kánmọ́kánmọ́ ni mọ̀ pé lẹ́jà mọ́ olúwawo. ẹ̀jẹ̀ ń pè lákàn pé rẹ́rìn ti yín ẹnu mi lẹ́rí ẹ̀ rí inú kí a ní í ṣe yín rí ṣe bá gbòòrò ṣàṣà nìyẹn kí a ló ṣẹlẹ̀ báwọn rí kí ni tí ẹ̀ ń wá kiri tẹ́ ẹ̀ rí tó ẹ padà lọ jíṣẹ́ fọ́ba pé ọ̀rọ̀ tẹ wá bá mi sọ ẹ̀yà ni kì í ṣàkàn. olú olúwo olúwo ìtọ́ sá ń sọ fún àní ìsinle pé òrìṣà sápá gírí òní bá gbé jáde. Sapa, sapa kínú. sapa giri, giri. ẹ sọ́ra yín ẹ dira yín lámúre kẹ́ ẹ má bàa lu gírí bọ́mọdé bá lu gírí àwa yín pọ̀ bàgbàlagbà bá lu gírí àwa yín pọ̀ èmi kọ́ ẹ wádìí rẹ̀ lọ síbòmí àwọn wọ̀nyí bí Olódùmarè ṣe ń gbé ayé kalẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n sọ̀dí wọn kalẹ̀ lẹ wá fẹ́ lọ tẹsẹ̀ mi bọná kí n jóná kẹyìn. Ah, ah, olúwa wo ọba máa ṣèbà arówó lè ṣèyàn yẹpẹrẹ nùlù ó ṣe fónílé ó ṣe fàlejò ah, kò wá gbọ́dọ̀ débà káwálà níwà àmọ́ wòran kì í ṣèyàn yẹpẹrẹ. sago níbo lẹ kó sí orílẹ̀ kó sí ní abẹ́sẹ̀. ẹ fẹ́ forí mi jóná ẹ̀yin kọ́ lẹ pa mí àfi tẹ́ ẹ bá para yín ẹ lọ padà rèé sọ fọ́ bá ṣẹ́ ẹ tẹ́ létí pé ọ̀rọ̀ tẹ wá gbọ́ látẹnu mi àbí tẹ́ pé kí n ṣe ẹja ní kìsàkà. olúwo olúwo. àfi mi lé ẹ̀dá kan dá mi ah. kí a ní ṣe yín rí. ó yí wá o. Baba, ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù ibi tá à ń lọ jìnnà àráyè bàbá kò sáyè báyìí kò sáyè àráyè. bàbá ẹ ẹ dúró dúró jà kí ni kí ló ṣẹlẹ̀ bàbá. ìwọ mo fẹ́ bá sọ̀rọ̀ ọ̀rí àwọn ọmọ rẹ o ikú ò ní pa wọ́n fún ọ àrùn ò sì ní ṣe wọ́n fún ọ ọ̀rọ̀ kan mo fẹ́ bọ̀ sọ arówó lò ọ̀rọ̀ àwọn ìbejì rẹ o mo fẹ́ kọ́ ọ bá wọn sọ̀rọ̀ dáadáa kó o kì wọ́n ń lọ torí ẹyin lòun tó bá ti bọ́lẹ̀ kò ṣeé kó mọ́ ọ̀rí sọ fún wọn kán sọ̀rọ̀ afẹ́nu torí pẹ́nu ní ńlá ni ẹni náà sì ní pa ni tó ti gbọ́. bàbá nǹkan ò ní ṣe àwọn ọmọ tèmi ah, nǹkan kan ò ní ṣe wọ́n ṣe ti bọ́ bàbá kí lẹ fẹ́. wo bàbá ẹ wá gbowó. ìtòwó kan. bàbá ẹ gbowó. tọ ẹ ló jà torí àwọn tí mo sọ pé à ń lọ fún ní nǹkan lé wọ́n fẹ́ gba owó nípa ah, ah, bàbá owó ló fẹ́ tọrọ kọ̀mọ̀ bó ṣe fẹ́ gbà nípa. ayé ìlú èjì rẹ ọ̀nà méjì èjì. ayé mo olúwo ní ọrùn o màmá jẹ́ kó wọlé tán wá wá ìgbà ẹlẹ́yẹ. bàbá wa arówólú àtìyàwó wọn ọláàrin ìlú ó ah, mọ̀ sí ọ. Ah, ah, ayé ayé àkàmọ́ra ayé anamọ́nàjẹ àṣé lóòótọ́ ni pé igi tó dára kì í pẹ́ nígbó ojú àgbàrá wo kúdẹ̀ tí ẹ bọ́ra bọ́ láṣọ kò ní wálé mọ́. tó bá máa fọ́ kó fọ́ tó bá máa bàjẹ́ kó bàjẹ́ o. mo sọ pé bá lùlù àgẹ̀rẹ̀ á ṣègbèfà bàbá lùlù àgẹ̀rẹ̀ á ṣègbèje bàbá lùlù àbẹ̀ǹkẹ̀ á ṣègbèfà o. àwa lùlù àgẹ̀rẹ̀ á fà ya pẹ́gẹ́dẹ́ bí aṣọ. ó gbọ́ngbọ́n ọmọ dáadáa ó dà pé ẹ sòrire bàbá yín kọ́ ó ẹ káre o ẹ bá ń kí o. a ah, ṣe dáadáa ni màá lè rẹ̀ ń kọ́. ẹ̀kọ́ gbígbóná ó fa ṣe dáadáa ni aya rẹ̀ ń kọ́ o ẹ káre o ẹ sòrire o wá ń kí yín o bàbá mo fẹ́ ní bàbá wa rówó lò tó ṣe pé béèyàn bá bẹ́kún wọlé wọn dandan ni kó bẹ̀ ní jáde àgbábírí jábí kòtò bí o bí o. ṣùgbọ́n ìlúwa ẹ̀ dájú àwọn olùwà ẹ̀ dájú o kí ni nǹkan tí arówó lè bá ṣe tó fi wá sọ ọ́ lọ́ọ́ ládàá woro lọ́mọ onílé ṣùgbọ́n ẹni tá a ṣe tí ò ní dájú Akédùmarè má jẹ́ àṣẹ o. àṣẹ o. èjì èjì rẹ táyé ìrẹlú ó ní lọ́jọ́ ayọ̀. ẹ ẹ bàbá mọlẹ é pàmọ́lẹ̀ é pàmọ́lẹ̀. ẹ̀yin awo igi kan kì í jágbó ṣe ìdí méjì sì tó nídìí ìjókòó iṣẹ́ tó bá fẹ́ ràn án ni mo fẹ́ ká jíròrò lórí rẹ̀. bẹ́ẹ̀ o bàbá ọ̀rọ̀ tí ń bẹ́ẹ̀lẹ̀ ẹ jẹ́ àfojúsùn olókòwò gẹ́gẹ́ bí lisa ṣe sọ ni o torí pé ìfura báyìí òun lóògùn ìdí. bàbá òótọ́ lọ̀rọ̀ yìí o dùgbẹ̀dùgbẹ̀ tí mì lókè tó bá mọ̀ jà yọ̀mọ̀ kára lé yọ̀mọ̀ kára oko. olúwo mi ọ̀rọ̀ tèmi yàtọ̀ sí àwọn awo tó kù kábíyèsí ọlọ́sẹ̀ pè yín láàfin wọ́n mọ̀ pé kájú ẹ̀ ni wọ́n mọ̀ pa àlè ṣe olóyìnbó ránṣẹ́ sí yín bẹ́ẹ̀ ni. àwa náà láàmú bá ṣe yanjú ẹ torí mi mọ̀ pọ́rọ̀ tí ń bẹ ńlẹ̀ ó wúwo ẹ̀bìtì gẹ́gẹ́rẹ́ orí ọ̀gán nù tọmọ ikú bá débẹ̀ kò ní í ṣe tọmọ ẹja bá débẹ̀ kò ní í yẹ tọmọ èèyàn bá tasẹ̀ àgẹ̀rẹ̀ débẹ̀ gẹ̀rẹ̀ ni ó yẹ ìfurasí lóògùn àgbà. Hmm. olisa kábíyèsí. olisa bá ara kábíyèsí o. arùkú olókùú mọ́kànfẹ́. kábíyèsí èmi lẹ́yìn képe. o ṣe ojú ò ní tì ọ́. àṣẹ ẹṣin ló mọ ogun ṣáwo. àṣẹ ìlú àṣẹ wà. tọ́ ọ yóò dùn. àṣẹ àṣẹ bàbá. pọ̀ fà yóò tóra wọn. àṣẹ àṣẹ àṣẹ. wo àwọn àgbàlagbà wọn ní tó nífà bá da fánù ẹnìkan ní òkò. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bàbá. mo torí rẹ̀ pé ó ń tọ́ ọmọ sí náà ni. ọ̀rọ̀ aṣáájú arówó lò ní. họ́wù gbogbo wa la mọ ipa ribiribi tó kó ń lẹ̀ yìí. so àyẹ kí ẹyẹlé bónílé jẹ kó bónílé mu kó wá dọjọ́ kan ìjọ̀gbọ̀n kó dọjọ́ kan ìjọ̀gbọ̀n kẹyẹlé ó padà lọ́dọ̀ àfúnijẹ wọ́n á rè bá olúwo wọ́n ní kó dákun ibi tí kinní ètí rú wa mo fẹ́ mọ̀ n tó o bá lè ṣe kó o dákun kó o bá ń ṣe mo sì sọ ọ̀nà tí ó gbà fún. kàbíyèsí aláṣẹ nìyí nǹkan tẹ́ bá fẹ́ ni ẹ sọ fún un mo sì ṣe fún un. lisa. Oh kábíyèsí o. n tí mo fẹ́ rèé òòṣà sàpágìrì. pèképẹ́ pọ̀dàlẹ̀ pẹ́. bá ń wí fún un gbogbo ohun tí ọba gbà á ṣetán láti fún un. a fẹ́ mọ gbogbo àjálù tó dé bá arówólò ibi ó ti rú wa. kábíyèsí èyí lẹ́sẹ̀ wá lẹ́wọ̀n ránṣẹ́ sí mi tẹ́ni wá fún ẹ ti sọ báwọn olóyè yín kan sọ fún mi pé nǹkan gba ilẹ̀ fẹ́ wọ́n ti lọ ṣe ọba ló láṣẹ ẹ̀yin lẹ láṣẹ ẹ sì pàṣẹ fún mi kí n ṣe ni ẹ wo ó ti dòun bàbá. ó dòun. ẹ fọkàn yín balẹ̀. kẹ́ẹ̀rọ kẹ́ẹ̀rọ kẹ́ẹ̀rọ lónílé lálejò lọ́mọdé àti lágbàlagbà kábíyèsí aláyélúwà ọba olúwa yìí olóró mi sí yín o ó ní tó bá ti di ní ọ̀la ẹnì kankan nù yín kò gbúdọ̀ rókó kò sì gbúdọ̀ ródò nítorí pé kí ni àwọn awo wọn fẹ́ gbó sàṣà pàgìrì bóde o kéèrè o kéèrè o kéèrè o kábíyèsí ní sọ fún yín o àwọn awo wọn gbó sasapa gidi bóde lọ́la o ẹ mọ́ bóde o mo wíire àbí ìwíire. mo wíire. ṣé ìbá ti ẹ̀ wíire. lọ́bìnrin yín ilé ilé ilé. ṣé ti ṣẹlẹ̀ nù lù yìí. wá sí lágbára ju wá. ẹ ẹ àkókò tó lọ sí ọ̀sán jáde ní àbí kí lọ́wọ́ kí lọ́wọ́ kí lọ́wọ́ sí. lákòókò tí ò ní ìtò. wá. oṣù àfẹ́ yá mọ́ báyìí ó lọ sànù àná. ó sá sáfàgìrì èmi lisa barọgbọn ni mo wá bá ọ. ọjọ́ abá pẹ́gún báyìí lẹ́gún jẹ́ o ọjọ́ abá pọ̀ olóró gbọ̀nà èmi lisa barọgbọn èmi mo wá pè ọ báyìí o torí ẹni tó sọ̀kọ̀ àlùbá sílé arówólò torí ẹ̀ mo fi wá pè ọ ẹni tó fẹ́ sọ ní ọ̀làdáwọ́rọ́ bẹ́ẹ̀ ni kábíyèsí ọba adélájà òun ló rán mi sí ọ ó ní kọ́ ọ lọ lè bọ́ tẹ́tọ̀ bá wà nínú ilé kọ́ lọ lè bá tó bá ṣe wájú ta lọ bá kọ́ lọ lè ṣe síbàṣìbò tó bá ṣojú ẹrú náà lọ bá kọ́ jẹ́ kọ́ mọ̀ pé àìṣe tá a bá ṣe ó dòde ọ̀run ó yẹ ò sásápá gidi o gbéra lẹ̀. <laughs> bẹ́ẹ̀ni o ṣe sápá o ṣe o èmi ni mo tó ṣe mo sì ti ṣe náà kò ní hun mí èkúkú sùkọ́ kì í hun ọ̀bẹ. alárí mo mọ̀ pé ńgbà wọn ò bá fi dé oúnjẹ tó ń ṣe yóò ti délẹ̀ wọ́n wà jẹ́ kí. ìyá mi ẹ mọ̀ dá ìgbọ́n rẹ̀ kí ló dé. mo fẹ́ rò ní. ẹ ìyá mi. àní mo fẹ́ wí. kí lẹ fẹ́ wí. ọ̀rọ̀ ń gbénú mi mo fẹ́ ah! sọ. ìyá mi kí lẹ fẹ́ sọ. àdàrí. Hm? Hm? níbo mọ̀ pé àwọn ìbejì arówó lò níbo mọ̀ pé wọ́n kú. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni náà. àlẹ́ mi mo yín ọlọ́run. ah ìyá mi. èmi mo rí ọlọ́run àpàpà ńlọ́rọ̀. ìyá mi ìpanumọ́ kí lè ń sọ yìí. Ah, ah, ń bọ̀ ọ̀rọ̀ gbẹ́nu mi ṣé kí n máa wí ni. Ah, àwọn wo ní ń bẹ lába. ọ̀rọ̀ yìí sọ̀rọ̀ àbà nìkan. ìyá mi kí lè fẹ́ mọ wí. ń bá ara àbà bá gbọ́. ìyá mi. wọ́n ọba gbọ́ ìjòyè ó gbọ́. Ah! dúpẹ́ mi mo pa àwọn ìbejì arọ́wọ́ lò ó. ìyá mi. Ah! oyè oyè oyè oyè lágbà ń wò ó ẹ jẹ́ ká fẹ̀sọ̀ ṣe ẹ jẹ́ ká fẹ̀sọ̀ ṣe ẹsẹ̀ pẹ̀lẹ́ lè tó fi ń dúdú. ayé. dọ̀gbun ìgbà ọmọdé dọ̀gbun ayé mo jù ìgbà gbà mi ka yìí mi ò ṣe dà rárá kà. Ah, ah, ah, ẹyẹ máa ń olúwo mi ńlá a nìkan mú òun ẹkùn bàbá ń jẹ̀kan lọ́wọ́ tó ń béèrè mi kọ́ pẹ́ lórí àpèrè o ṣùgbọ́n ẹni tí lisa bá rọ ọ̀gọ̀ ẹni tó ṣe ọ̀dà. Lisa bára ọ̀gọ́ ní tó ṣe ọ̀dà kò dáa rárá rárá nítorí yẹ ká mójútó ni nǹkan tí ó ṣe tí ọ̀dà àròkù olókùn mọ́kànfẹ́ ní tó ṣe ọ̀dà. bẹ́ẹ̀ni iṣẹ́ tí wọ́n gbé fún odidi ẹ̀yin olúwa àsápè ọ̀la tẹ́ ẹ kọ́ kí wọ́n á lóde tí Lisa lọ ọkọrùn bọ́. kọrùn kọkọ ọkọrùn bọ ibi ó bá kọrùn bọ nítorí ojú rẹ̀ bá rí nbẹ̀ ṣebí yóò fara mọ́ èké dàbí ó di bàbá ọ̀dàlẹ̀ dàbí ó sì gọ̀gọ̀ onínúure dàbí ó yàn gbangba kákó ṣé ẹrù tí agbọ̀n rù tì nígbà fẹ́ tẹ́rí sí igbá ọ̀yà ẹ fi lísàálẹ̀ ẹ jẹ́ kó débi ẹ̀gún ìgbà náà ni ó tó mọ tí òun lọ rèé tọrùn bọ̀ ẹ̀yin awo ẹ má sọ̀rọ̀ náà ní àgbégbàjù ó ti lẹ́ní ẹ gbọ́ báwọn ẹ fi lisa alẹ̀ pẹ̀lú ìṣe rẹ̀ ẹ jẹ́ kó máa bá yí. ẹ olúwa àṣàpè ọ̀la ẹ bá tún jẹ́ máa yé lisa o pé ọ̀rọ̀ tí ń bẹ́lẹ̀ tí lisa bá e forí jálé agbọ́n agbọ́n ó sì ta yànnàyànnà. ìyá rẹ ọ̀tọ̀ ìyá mi ọ̀tọ̀ ìyá rẹ ọ̀tọ̀ ṣé ìyá rẹ wà dáná wo wà mú ìyá mi ah, ẹ gbàgbé yín lisa ó ti débẹ̀ nu o ìwọ ló lẹ́rù rẹ o nígbà ó bá di dé elégbò tán elégbò ni ọmọ rán tó. ọmọdé ẹlẹ́yẹ àgbàgbà ẹlẹ́yẹ gbogbo wa náà là mọ ohun tó ṣẹlẹ̀ sájìun àbí ta ni ó pé wọn gbọ́ ṣé wàá rí ọba adélájà ó fi hàn sísí kù ó sì fọ́ ọ̀rọ̀ imú báyìí ọba adélájà ó wá ṣoṣo ó ń pè ṣoṣo yóò sì rí ṣoṣo. bẹ́ẹ̀ni. ìlú ẹgbẹ́dá yóò dilẹ̀ bẹ́ẹ̀ni àgọ́ ẹlẹ́yẹ á jẹ́ kí wọ́n mọ̀ yìí pé ẹlẹ́yẹ wà ọpẹ́lọpẹ́ ológbò ayé ẹyẹ ńlá ọpẹ́lọpẹ́ ológbò ayé àyíwọ̀n àbá ti gbàgbé rẹ̀ ilé ọba ti dilẹ̀ lẹ́yìn àtúnṣe jẹ́ àkọ́tẹ́ ẹ̀gbá kọ́gbá kọ́gbá. ẹ̀yin ẹ lè yẹ ẹja mọ ohun tá a ṣe. ẹ wo ẹ wo ẹ wo <laughs> àti ológun ayé níṣẹ́ kákọ́kọ́ ọmọ dúpẹ́ ológun ayé náà ológun ayé bá ń ti tiẹ̀ lọ wájú àwa gangan fúnra ara wa ẹyẹ ńlá àtẹyẹ kéékèèké àwa hàn o gbogbo àgbáyé tá a bá ṣe ní ìsìn inú bẹ́yẹn kan bá tẹ nìkan nínú wa lójú gbogbo alájọ tẹ lójú. bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ nìkan bá bú ẹnìkan nínú wa gbogbo alájọ bú. bẹ́ẹ̀ni. sẹ́yìn ọ̀mọ̀ pé àwo tẹ́rẹ́ ló bílẹ̀ ni. bẹ́ẹ̀ni. ilẹ̀ ló bí àtẹ̀pẹ́. bẹ́ẹ̀ni. àtẹ̀pẹ́ ló bí agbọ́nmisùn. agbọ́nmisùn ló bí àgbàgbà mẹ́fà. bẹ́ẹ̀ni. mẹ́ta ń ta wo mẹ́ta tó kù dúró lágbede méjì ọ̀run òun àti ayé. bẹ́ẹ̀ni. ẹ wo ẹ wo wọ́n ní aṣẹ́rẹ́kù aṣẹ́rẹ́kù ilẹ̀ tí sọ́mọ́ dúdú ànífẹ́ ilẹ̀ tó sọ́mọ́ dúdú ànífẹ́ lónìí ẹni tó jí tó péré wa níbi ikú oró ni wọ́n máa kú irú ẹ̀gbẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ ni wọ́n máa kú akéré pè tọpọnmi tí ọ̀dà bọ̀ ìjọ ọmọ kékeré bá fọjọ́ náà ni wọ́n sùn kú ẹ̀ka kiri ayé. bẹ́ẹ̀ni ah, bẹ́ẹ̀ni ara ẹgbẹ́ da ẹgbàá. àwọn tí wọ́n jí gíní àti rìn gíní wọ́n ti tí ni gidigidi wọ́n já fẹ́ torí pé ẹnìkan ò gbọ́dọ̀ ṣe aṣọ iṣan wa lọ́gbẹ́ ẹnìkan ò gbọ́dọ̀ tàjí mèrè tiwa lọ́fà ẹnìkan bá tàjí mèrè wa lọ́fà yóò forí kò. Ah! ológbòjì gọlọ lóde òru kọlọmọ kìlọ̀ fọmọdé àmàmí lóde òru. kọ́mọ ní fa ojú àlá òjijì fèrè o ẹyẹ ata. ẹyẹ ẹyẹ o ẹyẹ ayé. ẹ wá bá mi ṣe o ẹ wá bá mi ṣe o èmi tí kẹ́gbẹ́ yìí o àsùnlé ń bọjà ẹ wá bá mi ṣe o gbogbo igbe ẹlẹ́yẹ mo pè yín o ẹlẹ́yẹ wájú ẹlẹ́yẹ òsì ẹlẹ́yẹ àárín gbogbo àpapọ̀ ẹlẹ́yẹ mo pè yín o mo fẹ́ wọ̀lú Ẹgbẹ́dá lẹ wá bá mi ṣe o. òsàfúnkẹ́ hmm, ọ̀rẹ́ mi ètí a rí ààrẹ ọlọ́run tó lọ nípàdé ọjọ́ àjọ ni. ọjà àjò bò ó. Ah, ah. olúwawo bínú o. olúwawo bínú. ìjókòó tí ń bọ̀ yìí hmm. ọ̀ gbọ́dọ̀ má wà pàdé o. má wà. ó sì mọ̀ pé ọ̀rẹ́ mi ni ọ́ ọwọ́ mi náà gbogbo ni ó ti dé rẹ̀ ọ̀ gbọ́dọ̀ má wà. má wà. kò sá fúnkẹ́. Ah!

tó bá a sunkún lòún dọ̀la kò jí n tó ti bàjẹ́ mọ́. èèyàn tó ń wọ ìkùn lọ́dàṣẹ́ ẹ̀ lóró kákárí bọnú ọ̀tánrà ti ń ṣe ni ẹkún tá a fẹ́ máa sun yóò ràn wá lọ́wọ́ àbí ọjà ni ọ̀tàn ń báyìí ọjà dẹrù èé wá ti rí bò lẹ ti sí ẹ̀yìn tó sojú rẹ̀ ẹ̀sìn pátẹ́ dọ́rùn. bàbá olóye bá sẹ́bi nílùú o. ta rí ọ̀dọ̀ tá a wọ̀ lẹ́yìn yìí kẹ́sì òkú kékeré ló wà lóra bàbá ẹsẹ̀ rí o tẹ ìyáwó tó wà lẹ́yìn wọn bá tá a rí yọlu kọ́lẹ́dùn ààrẹ gbà wá ní o. bàbá olóyè dákun ẹ gbà wá o. Ah, tìró ti yẹ lójú òkú o oníkó. ẹ̀yin olóyè tẹ́bí ìgàlà ti wọlé látàrí ìlú odò lè bọ́nú omi gbogbo wọn ni ó kú pátá. bàbá <laughs> ẹ wọ ẹ mọ rẹ nùlù wa o láti mi sọlọ sínú ìlú yìí irú ẹ̀ mọ̀ báyìí ó ṣẹlẹ̀ rí bàbá ẹ̀ gbà wá. olóyè ẹ̀yin ìlú ẹ̀bẹ̀ ni kábílédùmarè kó má já sí àfọrùn kó burúkú ẹ wo ìjẹlẹyẹlẹ ń wò yìí o orí tiẹn ló bọ́n wá ẹ gbọ́fà kan ti wí ni ó ní ọ̀sá yìí o awọ ayé ńlódì fáfáyé inú ayé ò mọ dùn lápá kan inú ayé ò mọ bàjẹ́ lápá kan ẹ̀la ìsòdè ò bá wa kó bànújẹ́ lọ ẹ̀bẹ̀ ní kábílẹ̀ dùmarè o kó bá kó bànújẹ́ kó ń lu wa yìí. ẹ wá wò ó wọ́n ti kú báyìí a gbọ́dọ̀ gbé ẹwọ náà lú o bẹ́ẹ̀ sì ni ikú wọn ò gbọ́dọ̀ òkú wọn ò gbọ́dọ̀ kọjá òní. ẹ bẹ́ẹ̀ ni etí ìpadò la gbọ́dọ̀ sí ẹ́ sí. àbẹ̀gbọ́n mi náà gbogbo yín tó kù ẹ̀yin ọkùnrin ẹ̀yin ọkùnrin ẹ̀yin mójútó sẹ́yìn ẹ̀yin obìn ẹ̀sùn òye òde rẹ̀. Ajo, ajo, ajo àtàkùn lọ́rọ̀ kó ọjọ́ lè. àwa ní pẹ́ o. mo fẹ́ pa ọjọ́ ní tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ṣáà kàn wọlé. ọmọ yẹn kídò. Hmm, nǹkan tí mò ń wò ni wípé ìwọ ló ń sọ arówólò tẹ́lẹ̀tẹ́lẹ̀ ń gbà ayé wọn àmọ́ ṣé wo lè fi ìwárí ọlẹ́yìn arówólò mọ̀ sí òsì. ẹlẹ́rìí òdo. Mm-mm olórí odò. irọ́ olórí odò kọ́ olórí ọ̀dọ́ olórí ọ̀dọ́ ọ̀dọ́ ọ̀dọ́ ọ̀dọ́. odò odò yẹ wà ẹ gbọ́ bá ṣe pé gbà bẹ́ẹ̀ nípa tọ̀ hmm. sórí ọ̀rọ̀ tó mú wáyé ọ̀rọ̀ tó ṣe ni sórí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni mò ń sá arówó lò ìgbà tí owó wà tó sì ní àlàáfíà tó pé. ọlọ́làfíà ni báyìí. a ah, kò ní <laughs> kò ní. àlábíà rẹ̀ á ti sá kúrò nínú ara re ẹ̀rù ẹ̀rù á gbà mí tí mo rí arówólò níjọ́ ọ̀gbéyàwó ọmọ rẹ̀ arówólò báyìí sí kọ orin mo ní ah, arówólò arówólò mo dì má títí arówólò gùn mí ha ha mo já pa. tòró mo bá bọ̀ ní ẹyẹlé ìbọn lè jẹ́ kó lójú kọ sẹ́rí ọ̀wẹ́ tó pa ọ́ sọ̀rọ̀ pé ọ̀wẹ́ ọ̀wẹ́ máa yí padà ń gbà mí ìgbà tí wọ́n sọ ẹyẹlé ni wọ́n sọ mo ti wá di àdàgbà báyìí o àdàgbà ni mí o kò ń sọ ayẹlé mọ́ o. àdàgbà ọ̀nà ni à ń sùngbẹ́. Ah, tí àdàgbà tó bá ti sùngbẹ́ báyìí kí lè àdàgbà máa ṣe. olórí odò yóò wà. Ah, ah. dúró kí ló dé tọrọ wa rí báyìí á ní ọmọ ẹ̀dá ni nígbà tí ọmọkùnrin yìí wà láàrin ìlú tọ́lá sì ń búrẹ́kẹ́ ẹjọ́ ń ṣe fáàrí kiri ni bí bá ti ń jẹran ẹgbẹ ìwọ náà máa fi jẹ náà sẹnu ní àlàpà iná yẹ kẹjọ máa so bẹ ní. ń ah. mo ti sá lọ nísìn. ṣé ń tí kì í bá aṣọ olóòótọ́ pé wọ́n lọ mú dòrò wá látòdìdí àríwá wọ́n wá fi gbọ́ àwọn atájọ gbédè ọwọ́ ìpínlẹ̀ èdè kiri ni ọmọ sọ wọn ṣé lè gan wá ìra rẹ̀ sọ ní ìsọsọ rẹ̀ dàdàbà sórí ara rẹ̀ sọ. olórí hmm. odò màá sọ̀rọ̀ nǹkan àríwá o kò mú mi wá láti àríwá yìí kò mú mi wá láti àríwá o mò ń ṣiṣẹ́ obì nílé iṣẹ́ ajé lọ́gbọ́n mi dé àlẹ́ yìí tí mo wá ṣiṣẹ́ ọ̀gbìn

ọ̀ní ah. da fún yín ah, ah. kí ẹ lòkù kọrọ wèrè ọwọ́ ló ṣé yọ wà gbórí ìlú ọgbọ̀rún mi ebi a sọ pé ìran tí àwọn. wọn ò gbé ńlẹ jẹ kí wọn yẹrí ni. irọ́ kẹsẹ́ bí ìdòró inú kéèyàn sùn dòró lálákọ̀ọ́kọ́ kó o sì ń wo dòró yìí má jẹ́ nǹkan fún kí nǹkan ọmọ ti yẹ dòró ti sá lọ kọmọlé fọmọ rẹ lómi mu hmm. dòró ìran àwọn èsì ìran gidi. Eh, bàbá mi ṣé o sì tẹ fi pè mí jáde lóru kankan. lókẹ́ kò sí nǹkan kan ọ̀rọ̀ kan wà tí mo fẹ́ bá ọ sọ ni sórí ìgbà míì wà kò ní sáàyè ọ̀rọ̀ wà ìgbà míì wà àyè ó wà kò ní sọ̀rọ̀ ṣùgbọ́n lálẹ́ yìí àyè wà ọ̀rọ̀ sì wà. bàbá irú ọ̀rọ̀ wo ni bá wà tẹ́ẹ̀fì jẹ́ kílẹ̀ mọ́kẹ́ tó bá mi sọ. ọ̀dà ẹ̀ ń bá béèrè ọ̀rọ̀ ọ fẹ́ di ẹ̀gbọ́n ni ọ̀rọ̀ tí mo fẹ́ bi ọ́ léèrè kó o sì máa dá mi lóhùn ń gbọ́ ṣé bọ́ ọmọ olúwo mi ọmọ rẹ̀ ń gbọ́ kí ni nǹkan tí ọjọ́ dàgbò àti ẹ̀ papọ̀. bàbá mi ẹ pẹ́ mọ̀ pé awonyifa ọkọ àfẹ́sọ́nà mi gbogbo ìlú wa ìlú sì mọ̀ bẹ́ẹ̀ ni. ọkọ àfẹ́sọ́nà ni ọ̀dà èmi wá pa láṣẹ ni èmi ọ̀dà alábàá láti àkókò tá a wà á lọ n ò gbọdọ̀ rí ìwà àti ẹ̀ papọ̀ mọ́. <laughs> bàbá mi ṣé mú mi ṣe é Hmm. mo mú ọ ni mo ń bọ́ sọ̀rọ̀ oníṣẹ́ mo mú ọ sí bí mo ṣe fẹ́ ni mo ṣe sọ̀hún ọ̀yà àjèrè ó dàbọ̀ mà lọ wà wọlé lọ. epo náà ní ń dànù. mo ní wọn fẹ́ nǹkan oníṣẹ́ mo mú ọ sí ni awóyin fakọ awóyin sẹ̀kẹ̀rẹ̀ ni. bàbá mi bàbá mi ètò délẹ̀ yìí ò lè ṣeéṣe o kò lè ṣeéṣe ọ̀rọ̀ èmi àti dùnkẹ́ ó ti dájá tí olóhùn ọjà mọ lẹ́yìn ìkòkò ní sẹ́mi pèsè ńlá níwùsì ìfẹ́ èmi rẹ̀ ti pẹ́ ìrìn àjò láàrin èmi àti dùnkẹ́ kì í ṣe èní bẹ́ẹ̀ ni kì í ṣe àná kì í sọdún ni kì í sì sọdún àná mi èmi ló wá dé kí ló wá ṣẹlẹ̀ tẹ́ ẹ fi wá sọ wípé mi àti ìdọ̀kẹ́ ò lè fẹ́ra wa kí ló dé kí ni tó ṣẹlẹ̀. sọ fún mi pé kí n lọ rèé kérú ẹ̀wà èmi ni mo níkùn tí n bá yó mọ̀ mọ̀ níkùn ara mi ọgbọ́n báwọn èmi ni mo bí ọ ni mo bí ọ tó bá sì ti nígbàgbọ́ pé wọ́n ló bíra rẹ̀ ṣe ń tó bá wọn. náà ló tẹ̀lé lẹ́fù òun náà ló dé ẹ jẹ́ kí mi yẹ bàrà ẹ mú gbàgbé o. kó o lè ṣàṣe bá wọn ẹ ọ̀rọ̀ tájọ́ sọ yìí náà ni ṣé sọ́kùn pọ̀nrẹ́ kánú mi bá wa dá sí ni. tó bẹ bá ní tẹ́ sọ mi ò ráyè mi bá mú mi ṣiṣẹ́ lẹ́yìn. mo sì mo sì mo sì báyìí mo sì báyìí mo nífẹ̀ẹ́ rẹ̀. sáà wọ látàwọn ọmọ kí mo sì fẹ́ ìná lọ́wọ́ tí wọ́n tiẹ̀ wá wá torí gbogbo jàjẹ́ tí ó sùn náà fún mi yá sí ní tó fẹ́ fẹ́ ilé ilé òní tẹ́rin tọ̀pàlà tí n pe nìkan tẹ́rin lògì sóun láàláàfin àwòbọ̀ ọ̀nà ìṣẹ̀lẹ̀ jákàrà. ẹjọ ẹjọ kí mo ra ń gba yín èmi lẹ fẹ́. sọ́sì ò fẹ́rẹ̀ mi. èmi lẹ fẹ́ kátórí kátó fọ̀nsì lẹ́yìn kíní kan tẹ ẹgbẹ́ lọ́rùn bí bí ọmọ ọ̀dàgbà tí yà ń jẹ yìí ẹ wá ń bẹ̀ mí ẹ lémi wọ ṣàyà mi bí má wọ ṣàyà mi ti talẹ̀ yín wọ ẹ wọ sọ ọ̀rẹ́ yín ẹ̀ ń bẹ̀ mí wí ẹ wo ẹjọ torí ọlọ́mọ ẹ fi ti ń ṣe tiyín mo mo máa ń dá tiyín sílẹ̀ lọ́tọ̀ làbá yìí ni ẹ mọ̀ rí nfin. èmi ni wọ́n mú bá wí bu ọkàn tán tán wo ká rẹ ṣe rí àwọn oníyàn gorí rẹ kàkà mọ̀dá fún àtàn gorí ẹ̀ o ìwọ tó pé jàgàjàgà lọ́rùn rẹ rí wájú wèrè tí wájú gbadági àbí èsè bẹ́ẹ̀ o ti fún bá ti ń bá sọ wọn wájú rẹ gbolẹ̀ ni ó wá ti rírun ìròbìnrin tó parí mu ẹ̀ bó ṣe parí ó ra dàda tí òkùnú àbọ̀ bó ṣe rí wóńgbẹ́ wò ká rẹ̀ yíká rẹ̀ ọgbọ́dọ̀ yìí kó òfò oúnjẹ ẹyẹ lásán lè ológójì gọlọ lóde òru kọlọmọ kìlọ̀ fọmọdé àmà mi ròde o ẹyẹ mi ròde o òde àríyé ẹyẹ ẹyẹ o ẹyẹ ayé ẹyẹ ayé niwa o ẹyẹ àgbààgbà o à ń kọmọ ní.